ọba ọ̀run ló yẹ. ọ̀rọ̀ ayé mi kò sẹ́ni tó mọ̀. àní ìtàn ayé mi ọlọ́run ló yẹ. ọ̀rọ̀ ayé mi lẹ́gẹ́lẹ́gẹ́ kò sẹ́ni tó mọ̀ lẹ́gẹ́lẹ́gẹ́ ندى kó tó dá mi lega, lẹ́jọ́ èmi lega, lega, lẹ́gẹ́ lega, lega. ṣe nǹkan torí ọlọ́run sórí ilé ilẹ̀ tún ṣì wà ní ìgbà tí mo fi máa wọlé ẹ ẹ cream ni mo mọ nǹkan tẹ̀ ń pa lára tẹ̀ ń para fún close to like six hundred and sixty six hours ẹ tún ṣì ń fara àwọn ah, olóńgbà ìjà mi lè. àní ètò tí fẹ́ẹ́ ṣe tán. tó bá ti land o ti ṣe tán. kí eagle land ní táìmù yìí eagle tẹ́mi dẹ́ wọn èkó land tí jésù fi máa dé Igu tá a ti mọ̀ bí tọ́wọ́ ẹ̀ wà tá wings tá a mọ̀ anything tó kàn dá dúró lọ́tọ̀ ẹ wo èmi èmi èmi ò ráyè gbogbo òṣì o mi mẹ́ni tó ràn yín gbogbo ilé báyìí. mo ti ṣe tán mo ti ṣe tán àwọn máa lọ́ọ̀sìn wo lẹ́yìn eléyìí kí n kàn mú bronzer kí n lo bronzer kí n lo mo ṣì máa lo foundation actually lipstick powder Eye eyeshadow. àwọn yẹn lásán hmm. concealer bronzer eyeshadow gbogbo ilé tẹ̀kájọ yìí four stages lẹ́sìn máa bá kí eagle tó land adẹ̀sìn máa lọ àlè lọmọ lẹ́nì ẹ má wọ̀rí a máa lọ lọ́jọ́ mi ẹ wo time kí lẹ máa ṣe sínú yín. wọn náà ló máa bá mi páàkì. <laughs> ẹ ń ṣeré àbí uh-uh. a sì máa páàkì irun lẹ́sìn ṣe eagle lẹ́ẹ̀tì ṣe foundation lẹ́ẹ̀tì ṣe kinní tó bá yá sí lẹ́ẹ̀tì máa ń bẹ ẹ sì máa lélẹ̀ o ìṣèbó ni concealer àbí kílẹ̀ pé ẹ ti máa ní kíkí máa bá yín pick kọ́lọ̀ tó suit aṣọ tó suit irun ẹ̀yin obìnrin ṣá. wọ́n ní tó ń sọ̀rọ̀ ṣọ́kùnrin nìwọ ni obìnrin ni mí bọ̀ mi ò ráyè lè gbé kind of obìnrin ni mí mi ò ráyè gbogbo oṣù tẹ́ kóra yín sí i bóyá kẹ́ẹ̀dẹ̀ máa ṣe make up tó bá ti di the next two hours kẹ́ẹ̀ pè mí èmi máa lọ sùn. wàhálà àlọ́mọ lẹ́yìn. a lè ṣetán ni a lè ní ṣe. ó yá mo ti ṣetán mú kí ni kó wá máa rí páàkì mo ti ṣetán mo ti ṣetán ah igun yìí náà ni. ti bẹ́ẹ̀ máa. Ah. sùn wo wájú ẹ̀ ṣó pàdé ra wọn wo bí. لقى لقى لقى لقى لقى لقى أنا بغوز المعقولة إي ما لقى لقى يا لقى Ìtàn ayé mi, ọba ọ̀run ló. ọ̀rọ̀ ayé mi kò sẹ́ni tó mọ̀. àní tán ayé mi ọlọ́run ló yẹ. ọ̀rọ̀ ayé mi lẹ́gẹ́lẹ́gẹ́ kò sẹ́ni tó mọ̀ lẹ́gẹ́lẹ́gẹ́ lẹ́gẹ́. Orò. Ah, ah. Orò. eh? ìyá mi. Eh, baby. jẹ́ ká máa continue discussion wa nù yàrá. Ah, ṣé mi mò ń lé yín wọlé ni? No, no, lọ́tọ̀ọ̀tọ̀ a ti fẹ́ wọnú ilé náà tẹ́lẹ̀. Ọ̀rẹ́ mi jẹ́ kí ẹ rí ẹ. Babe, mo ń bọ̀. Ṣé kò sí? Eh, o ṣe jẹ́ kí n ṣe tán. Ṣe tán bò wá ń bí jẹ́ rí ẹ. Ṣé máa pẹ́? Pẹ́. Mi ò ní change ta ni o mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni jọ gbọ́dọ̀ lọ. mo lọ́nu yàrá ni ó ń lọ ní yàrá kí ló fẹ́ lọ ṣe ní yàrá. kí ni ọkùnrin àti obìnrin máa ń ṣe nílé. Ah, bó tí mo rò pé sọ́pọ̀ ti jáwọ́ nínú gbóyà dáadáa tó ń ṣe yìí ni. ẹ ó pàṣípò kí n ti sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo lè ti mọ tí yóò gbà tí mo sọ. mo ti yóò gbà tí wọ́n sọ. ó pàṣípò. Ah, nígbà tí ọlọ́run múyàn kan tó gbéga tó wá fẹ́ máa brush ẹ̀ ọ̀ jọ tí lẹ́gẹ́lẹ́ bá wọlé sí tó bá rí ẹ sọ fún pé mo wà nílé. ṣé màá sọ pé wà ní ṣé wò sí nílé ni. mi sì nílé ah. ti jáde ti pẹ́. orí ẹlòmíì mà kì í o sórí lẹ́bù tọmọ yẹn wà yẹn tọmọ yẹn bá ká ẹ pé òun ṣe irú nǹkan báyìí tọ́ bá nawọ́ gan ó tán fún ẹ nìyẹn jẹ́ ń sọ fún ẹ sórí ẹni tọ́lọ́run bá pè ní mẹ́ka tó bá fẹ́ fi agídí lọ nígbà fẹ́ fagídí lọ bí ìwọ yìí kó ti lọ tu owó jọ káàkiri kó ti rí owó kọ́ wa ní kó ń pálẹ̀ wá sí immigration pálẹ̀ yẹn máa jábọ́ sómi. gbogbo àṣàmọ̀ tó ń pa yìí kò sí ètò yé mi. àṣàmọ̀ tí mò ń pa tí ò yé ẹni pé sórí gbogbo ìranù òṣì tó ń ṣe yìí tọmọ ẹ bá fi lè mú ẹ. pariwo kí ló fẹ́ fọwọ́ ṣe é fi. àní má pariwo tó ń sọ pé òun kẹlẹkẹlẹkẹlẹ yóò kó tó fi ń pariwo ni. Ah, ìbò jẹ́ kí n sọ nǹkan tí ò yé ẹ fún sórí tó bá lọ sí hospital understand, tó bá lọ sí hospital nìsan wàá rí i pé obìnrin yìí obìnrin tó ń bí àtọkùnrin tó ń bí ọkùnrin pọ̀ ju obìnrin lọ báwo la ṣe fẹ́ẹ́ bá àwọn ọmọ yìí kò fẹ́ báyé wọn jẹ́ ní ìtàbà ṣe gbogbo kínní yìí. wọ́n ṣe mú mẹ́jọ mẹ́sàn-án torí pé òfẹ́ bá tí wọ́n jẹ́ ìwọ òde máìndì kí tiẹ̀ bàjẹ́. iṣẹ́ ọlọ́run ṣe tèmi ò lè bàjẹ́ òun understand nǹkan tí mo fẹ́ ṣe kí n kàn wọlé kí n jáde kò ń pẹ́ ìgbà mélòó la ṣàfihàn gbọ́mọ adìẹ pàápàá mo ti ṣetán bí àyèbẹ̀yìn wa ṣe ní bàjẹ́ ìwọ ló máa ṣe

Tommy on the beats, it's your girl, Super Slim. Lega lega non. Oh, What's your mommy? Wait, my granny. <laughs> okay, okay. That was a very lovely signing mm-hmm. out. Yeah, mm-hmm. signature, it makes sense. Let me just play you the sign out. Okay. Yeah. Tommy on the beats, it's your girl, Super Slim. Lega lega no. Oh, that's it. <laughs> Brother. Oh my god, this is actually. Ewo, I need to make a call outside. Oh, really? Okay. Mm, need anything. Oh. Um, Bami get gone. Mm. Uh, myself, energy drink. Oh, okay. Wow. Hey, babes. That's all wrong. Why don't you just come to the comfort zone? Could you form an inspiration again? Uh-uh. Oh, my I'll be fat back in front. no bang. I don't, know, I'll be fat. I want to complaining. kó lọ́wọ́ wọn kán wá tó mi wá sórí labs ó dẹ̀ pé kàngi tó gbé e, ó dẹ̀ pé ó ń wọ́ọ̀rì rè é. Baby clown, Thursday, come on. Ó dàbí fẹ́sọ̀ àmì àbí fẹ́sọ̀ àmì àbí fà bí fẹ́ fà. Gàrò, gàrò stop am now. Kí ló ń ṣe é náà? Stop ẹ̀ I'm not even joking right now, jọ. Parí orin jọ. You know I've missed you, right? Mm. You are looking for trouble. Okay, yeah. So Ọlọ́run ló yẹ ẹni àwa lọ ọ̀nà làákò. sáàkó àmọ̀ pé mọ́mí ọlọ́múrẹ́ rẹ̀ ni ọmọ ìbàjẹ́ sá ẹ ká mọ́ fọ̀rọ̀ ilé sọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹjọ́ mọ́mí mo yọ̀ sọ́rẹ́ mo ní kí n wá fi sun mọ́dà tiẹ̀. ó máa jẹ́ yìnyín kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ anyways jẹ́ n fìyẹn lẹ̀ náà jẹ́ n pààyàn tí so mo ládi tẹ́nàntì mi. ìyá mo mọ ládi kí ló ṣe ládi ọmọládì very good ọmọládì ládi tẹ́pọ̀ mọ̀ǹdó ìlú tó ti wá wọ́n máa ń jẹ ajá gidi ń bẹ̀ báyìí kì í ṣe ìlú dáàdì testimony o. mo mọ bọ̀dá ládi kí ló ṣẹlẹ̀ gangan. ọmọ ládi kì í ṣe ládi ọkọ tútù o. mo mọ mo mọ ládi kí ló ṣẹlẹ̀ sí mi. ọ̀pá ìnirú ẹni. kí ni ìṣe ọ àní kì í ṣe ládi ọkọ tútù. lálẹ́dì mo mọ ládi àwọn ni wọ́n wọ second flat yẹn after ti bọ̀dá táyọ̀ kúrò ń bẹ̀ mo mọ ládi. Ah ládi ìmọ̀ ìṣòro mo ń sọ ọ ládi. kí gangan ló ṣe bọ̀dá ládi. very good anyway ṣe ká tún fi yẹn náà sí abandon yẹn òrèrè lánàá tí wà ti ẹ̀gbọ́n ẹ̀ jáde kò pẹ́ bẹ́ẹ̀ ṣe out ni kinní náà wọlé sùnbọ̀ ọmọ sùnbọ̀. sùnbọ̀ ọmọ sùnbọ̀. ọ̀ ọ̀ ṣe wá ní mo sùnbọ̀ àìsùn bọ̀ jẹ́ pé tó bá ti ń rún ìbàdàn lẹ́nu báyìí ìmọ̀ ọrùn bí ẹni fi ọ̀rọ̀ ẹ̀kọ́ jẹ ọ̀lẹ̀ ní ìmọ̀ ọrùn lórí ẹni. àti gẹ́ẹ̀tì sùnbọ̀ tí mo sọ ọmọ sùnbọ̀ kò sí wàhálà jọ̀ọ́ má bínú ṣé o ò kánjú jù. mo ń kánjú ẹ pé mo jáde kẹ́ tó pè mí ni torí mo ní ọ̀rọ̀ tó wà very important mo fẹ́ nígbà tí n ti bá mọ́ mi ẹ̀ kí n bẹ́ẹ̀ sọ àmọ́ pé tí wọ́n lòun kánjú mi fi fẹ́ jẹ́ dúró jù mi ò fẹ́ jẹ́ kó o pẹ́ jù. ìgbà olówó ni mọ́mí á dé báyìí nísìnyí wọn wọn lédè mọ́. mọ́mí ò ní wá sunlé mọ́. wọn ò wálé mọ́ àwa la máa lọ kó bá wọn bí. ẹ̀yin lẹ́lọ kó bá mọ́mí yín wọ́n ti padà gẹ́ẹ̀tì fámìlì yín wọ́n ti gẹ́ẹ̀tì yín <laughs> wọ́n ti gẹ́ẹ̀tì yín pẹ̀lẹ́ bọ́tà bá fojú inú wò sọ̀rọ̀ pé sọ̀rọ̀ pé ahẹ́ ò dáa ọmọ kó bàjẹ́ ọmọ kó rúdù. lọ́nà wo. ọmọ kó rúdù àti àjọtẹ ti kọ́dẹ̀ nílẹ̀ mo ti ń wo àyà mọ́mí ó kàn ga wèrè bí ẹni fẹ́ ka fáwẹ́ẹ̀lì ni hmm, ìwọ́dẹ̀ kẹ́rin gbogbo àyẹ́ gbẹ́bí slate àtijọ́ yìí láńlẹ́dì kí ni àjọ láàrin ti tèmi àti tọ̀dọ̀ ti. àbórí ọ̀pẹ orí tẹ̀mí àrìndí ọmọ ṣọ́nṣọ́ ló kọ́ sáyà yìí ṣọ́nṣọ́ mèrè ṣó ṣọ́nṣọ́ mèrè ṣó. èmi sì ni ọmọ yín àbúrò yín ìyàwó yín àníkẹ́ aya anímàṣàwọn ọmọ wọn lẹ́gbẹ̀ẹ́ alákẹ́ ọmọ agbòrò àkàlà ọmọ líṣàbí ìpòró lákísà mẹ́gòyè mọ́kọ dẹ́dẹ́ ìpòró kò bí tẹ̀tẹ̀ ṣódẹ kẹfọ́ ọmọ rẹ̀ dákòógó ẹni bá ń wájà àpòró kó sáṣọ sórí rẹ̀ kó wá woṣẹ́ ìpòró máa ṣe ará ìpòró ará ìlẹ́yọ̀ ará ìlẹ́yọ̀ ọmọ táńtá ìjẹtàdínlógún lẹ̀ jẹ́gbọ̀njẹ́gbọ̀n ẹ jẹ́gbọ̀njẹ́gbọ̀n agbára ìsó èso tìpòró ló lórí ètò lónìí àlejò pàtàkì tí ẹ ti ń retí tí ẹ ń béèrè fún ni mo mú wá sí orí ètò gbajúgbajà àwọn àlejò wa lórí ètò lónìí ọmọ yín àbúrò yín ni mo mú wá sí orí ètò lónìí ẹ̀yin aráalé ẹ wá nǹkan fìdílé kí ẹ máa bá wa bá ètò náà lọ ní pẹrẹwu ẹ jẹ́ kí n ṣí aṣọ lójú eégún àlejò wa tòní ẹ bá wa kí àwọn aráalé ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa wò wá orúkọ mi ni Moríregbà Ẹ̀ṣọ́ tí gbogbo yín mọ̀ sí. ẹ má ì tí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ sí òkè lọ́hùn-ún ní ilé agodo níbi tá a ti ń polówó gbogbo nǹkan tá à ń tà fún yín tí a bá padà dé ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu àlejò wa. ẹ káàbọ̀ sórí ètò gbajúgbajà gbajúgbajà ni ètò ètò ni. Eto, eto ni gbajúgbajà ẹ máa bá wa bọ̀ torí pé ẹni tó bá ba lọ ló bá kú lórí ètò náà la ṣe wà pẹ̀lú omidan moríire gbà ẹ̀ṣọ́ tí gbogbo èèyàn mọ̀ sí lẹ́gẹ́lẹ́gẹ́ ẹ̀yìn nǹkan ṣe ń sọ àwọn aráalé tí ń bá mi pè é. kí ni mò ń rí lẹ́gẹ́lẹ́gẹ́ rèé ó ní lè gbà ní ah, ìyàwó mi. Ah, ó ga ọ oh nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn ọmọ ológo ni ọmọ ológo lèmi náà so àjọ ń fi ògo àjọ fi ń yíra wa ni eh, nǹkan tí mò sọ fún ẹ. ẹ ń fògo yẹn yẹn. ẹ ṣó ẹ bí mi. kì ní fẹ́ bí ẹ fún inú mi ń dùn fún ẹ náà ni ah, ah, àbí nígbà tá à ń yàwó ẹnu tv ṣé eh. nǹkan tó bá kàn ẹ́ ò ti kàn mí ni ọ̀gá o. Eh, ìyàwó tèmi ẹ ń kó jẹ́ kí n jẹ́ ti bàbá tọmọ kó má làálàá èmi ni mo ní ilé ìmúríre gbà yàwó ṣé mo bẹ́ẹ̀ dùn ni ṣe bí nǹkan tó bá ní nǹkan mi náà ni ewu ní ogun jẹ́ ìjọba tó mọ̀ gómìnà náà papọ̀ lórí ọmọ ológun. ọ̀gbẹ́ni sáà jẹ́ kí èmi sọ fún ẹ sórí gbogbo rádaràda tó máa ń ṣe ẹ má ṣe dọ́dọ̀ ọmọ yìí o ọmọ ọkọ ọmọ yìí ti ń lọ nìyẹn tó bá lọ ṣe rádaràda tó bá han lọ́wọ́ ẹ ó lọ. sẹ́ni tó ti ń jórúkọ mi rẹ̀ di. bó ló ti ń jórúkọ ẹ̀ ó ti ń jórúkọ mi orúkọ tọ́ni mi ló wà lẹ́yìn orúkọ ẹ̀. yóò lọ lọ dáná tí mi mọ̀. ẹ ṣe dandan ni kò wà mẹ́ẹ̀. Ah, má bínú. a máa wo fọ́tò nílé. kíyìn gangan ni ó máa ń yà mí lẹ́nu nínú gbogbo orúkọ yẹn torí lẹ́gẹ́lẹ́gẹ́ èèyàn tó bá rí jáńjálá tí ò ní eh, understand. Eh, àwọn olólùfẹ́ mi màá bínú ẹ ti ń bú mi nìyẹn. àmì ah, ò tó bú yín <laughs> mi ò tó bú yín orúkọ lẹ́gẹ́lẹ́gẹ́ náà níbo ló ti ṣẹ̀ wá tí àwọn èèyàn fi ń pè yín ní lẹ́gẹ́lẹ́gẹ́ o lẹ́gẹ́lẹ́gẹ́ o. Mm. ṣe rí orúkọ yẹn èèyàn kan tó sún mọ́ mi pẹ́kípẹ́kí ọmọ ìyá mi àbúrò mi tó tún wá jẹ́ mánéjà mi òun ló sọ mí ní orúkọ yẹn òun lọ́lọ́run fún ní inspiration láti mú orúkọ yẹn jáde. ẹ ẹ jọ̀ọ́ ìyá wa kí lẹ ń pè ní inspiration torí abala yorùbá la wà bí o. ẹyin náà lè bàbá mi tu o. nǹkan tẹ́ ń sọ fún wa nísìnyí ni pé ẹni yẹn ni áńgẹ́lì tí ọlọ́run rán sí yín tí gbogbo ayé wa fi mọ orúkọ yín sí lẹ́gẹ́lẹ́gẹ́ lénìí. Hmm. àlejò wa mo fẹ́ kí ẹ bá àwọn olólùfẹ́ yín sọ gbólóhùn kan àbí méjì ẹ tó lọ. ẹ ṣe olóòtú ẹ̀yin olólùfẹ́ mi ẹ kúkú mọ èmi ọmọ yẹn ọmọ yẹn máa ń ṣe ní gbogbo ìgbà tí a bá ti ní àǹfààní láti bára wa sọ̀rọ̀ báyìí mo máa ń dúpẹ́ ni ọpẹ́ yẹn náà ni màá tún dúró lọ́wọ́ yín ní ọjọ́ yìí ni pé ẹ ṣeun gidi gan ẹ ṣe tẹ ṣe ń support mi ẹ ṣe tẹ ṣe ń gbọ́ àwọn album mi tẹ ṣe ń ra àwọn tó bá jáde i am very grateful ẹ ṣe gidi gan ẹ mo tún wá ń sọ fún yín lé ní mo fi dá yín lójú pé èmi lẹ́gẹ́lẹ́gẹ́ mi ò ní ever disappoint yín in fact right now a ti wà ní studio à ń ṣiṣẹ́ gidi gan lórí next album mi tó bá dẹ̀ jáde ẹ tún máa gbádùn ẹ bẹ́ẹ̀ ṣe máa gbádùn mi òyìnbó yìí ti pọ̀ jù ẹ máa try láti máa kọ́ wọn yorùbá díẹ̀díẹ̀ èmi ni disappoint yẹn ẹ máa máa fi ẹ̀yìn dojú tì wọ́n oh, àwọn nǹkan oh. bẹ́ẹ̀ yẹn nílẹ̀ yorùbá a ní àṣà àti èdè tí a máa ń sọ tó bá ti dérí eré ètò ó ti ẹ̀dá báyìí níbi tá a dé yìí hmm. abala tá a dé yìí ni abala ẹ fún wa ní ìgbádùn ṣéjó lẹ fẹ́ jó ni àbí kí ni ká ṣe ó ní wo ni ká kọ fún yín àti pàápàá gẹ́gẹ́ bí àṣà yorùbá ẹ tiẹ̀ fún wa ní oríkì yín àti ibi tá a ti bí yín ní ṣókí. ah exam lè fún mi yẹn o. láti pass ẹ mo <laughs> mọ̀ pé ọmọ computer age ni àwa bò máa try. ẹ because gbàtà eh, kéré àwọn grandparents wa àwọn bàbá Baba àwọn máa ń yàgbà tó bá wálé wọn máa ń kí wa mm. so èmi náà orí mi ò kú mo máa ń mú díẹ̀díẹ̀ ìkírun ni mí ìkírun àgùnbẹ onílé òbí eh, táwọn Baba bá wá ń kí wọn máa ní ọmọ adéruwẹ ọmọ ọ̀nà sókun alọ́ba máwọn ọ̀nà sókun bàbá ọba ah. ọmọ eh, èròjà ńdòdò lọ́pọ̀ mi mo dòdò tán ah. kọ̀ìnkọ̀ìn já mi jẹ ọmọ ọbẹ̀ òmú òjẹ ń bù ẹ níṣu jẹ ah. bẹ́ẹ̀ ni. ọmọ akẹ́mi náà mo rí kí mo tẹ́ ẹ pàtó ẹ pàtó ẹ gbìyànjú tẹ́sẹ̀ náà ó ti wá ó ti da púpọ̀ ṣùgbọ́n tẹ́yìn náà bá ti ń wálé a ní àṣà a ní ìṣe ní ilẹ̀ Yorùbá torí tá a bá ti ń bímọ ká máa fi àṣà ká máa fi kọ́ àwọn ọmọ wa láti pilẹ̀ irú oríkì yẹn ó yẹ kó máa dá geere lẹ́nu yín káwọn èèyàn máa wò pé ah, ọmọ ilẹ̀ wa ni díẹ̀ díẹ̀ náà ni a máa kọ́ mo dúpẹ́ gẹ́gẹ́ bí a ṣe sọ. àtiwé kàwákọ́gbọ́n kọ́bọ̀kọ́bọ̀ látàwé ṣùgbọ́n ọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ nínú rẹ̀ yẹ fílọ́sọ́fì bọ̀dá ní. ìyẹn lóun náà máa wọ̀ rí ọmọ àtàwọn ìbojú ẹ̀jẹ̀ sí lórí àwọn ìwọ máa wò ń tiẹ̀ sẹ̀. ìrètí wá síta ni. kí n tún kí n kán kí ni mo ń já lórí. ṣùgbọ́n pé wẹ́rẹ̀ yẹn ṣá. ṣùgbọ́n pé kò máa ń jẹun rẹ̀ wọ́n máa ń bí egbà mi ò bá láì pé ó máa ń pè kí kò máa dúró kọ́ ìṣojú ẹ̀ tí màá yẹ kó jẹ́ gbọ́n mi. wá kí gbogbo nọ́sẹ̀ǹsì yẹn láàrin ìyá kí ló fẹ́ fún ṣe láàrin ìyá jẹ. kí kí ló fi pé kí ló ṣe fún mi. mo bẹ̀rẹ̀ gbọ́ ó tún bẹ pẹ̀lú ọ̀rẹ́ yẹn. ẹ ẹ ẹ ẹ jọ ẹ tẹ rivers kí ni gbogbo ìjọba mọ́mọ́ yín sọ̀rọ̀ náà ó fọ́k up náà má wọrí o ti ṣe tẹ́lẹ̀. jọ̀ṣẹ́ òkúta ọ̀nà mi ni. ilé tí ọlọ́run sáfà burú ẹ̀ báyìí. wọ́n mi ẹ̀gbọ́n tó náà máa fún mi lẹ́sẹ̀ tó bá lọ nà mí ń kọ́. àbúrò àwọn ojú ọ̀dẹ tiẹ̀. happy birthday to you happy birthday to you happy birthday to you baby happy birthday to you. We will. Many happy returns. Long life and prosperity. Ibi ibi Happy birthday. Mommy. What about you there? How are you there? ìwọ náà ó wà kú pọ̀tà oh serious rate i'm so happy yeah, anyway where is my own t-shirt àwọn ọgbà ọmọ mi náà wọ shirt mi. customize yín lọ́wọ́. pop something pop something pop something. Johannes ọmọ tọ̀ fún mọ́mí tọ̀ fún mọ́mí ẹ ṣe mọ́mí. kékeré ni o kékeré. yóò mọ́mí lé lẹ́wà. lọ́sọ̀rọ̀ tó wà. so let's toast let's toast. okay. Um, okay. okay. more happiness. Yeah. Yeah. Hey. Yeah, yeah, yeah. It sounds. Go it sounds. Yeah. yeah. yeah. yeah. yeah. yeah. yeah. yeah. yeah. Ah, <laughs> àmì lórúkọ Jésù. Kàdé ló yọ sí lẹ́gẹ́lẹ́gẹ́ náà ni. Lẹ́gẹ́lẹ́gẹ́ náà ni. Tommy on the beat. Mock-ups. Wow, wow. Wow. Okay, maybe the guys should do the paparazzi. Do the ladies' job. No way. Mo trust our guys. Mo do. Mo do. Mo do reggae, reggae, reggae, reggae, كلمة زرع إلى كيما لقى لقى يا لقى يا لقى لقى kí ló ṣe é. kí ló ṣẹlẹ̀ máa wo idiot ara ìrètí yẹn tó ń sọ pé eh, èmi mi ò ráyè ọkùnrin for now yẹn wọ́n kọ́ yẹn. Tọ́míwá Tọ́míwá how many times mo fẹ́ sọ fún ẹ pé kó yé máa pe àbúrò mi ní idiot mọ́ lójú mi eh? of which ọkọ ti ẹ ń jowó unnecessarily ni because bọ̀bọ̀ yẹn boyfriend mi ni now. Mm-hmm. Oh, kò ṣẹ̀ṣẹ̀ máa fẹ́ àwọn boyfriends ẹlẹ́yìn náà náà àbí. ní nǹkan mọ́ why you think like someone who is gullible at every point in time tó bá ti dọ̀rọ̀ àbúrò ẹ̀ wàá máa sọ pé eh, kò possible kò possible kò possible ó lọ sọ́dọ̀ Ṣẹ́gun lẹ́yìn ẹ̀ kò possible ó lọ sọ́dọ̀ Sànmí lẹ́yìn ẹ̀ tẹ̀ dúró náà ṣé o fẹ́ sọ fún mi pé ìwọ ò rí àrídájú. bó mo rí àrídájú pé wọ́n jọ ṣe nǹkan kan náà. Hmm. so ó dìgbà tí àwọn boys bá bẹ̀rẹ̀ sí ń Twitter, ẹ̀ àbí tó bá rí lórí insta blog kó tó di pé o máa gbàgbọ́. jẹ́ ìbẹ̀rẹ̀ kan lọ́wọ́ ẹ̀ ṣé àwọn boys ṣé wọ́n padà break up pẹ̀lú ẹ̀ hands. Hmm. wọ́n break up. here you go again. Hmm. wọ́n break up ìgbà wo ló máa gbọ́n náà what other reason do you need me to give to you tí o bá ń ṣe pé abẹ́ àbúrò ẹ ti sọ fún àwọn boys pé kàn choose ìkànnù òun àbí ìwọ come on use your head i'm coming from experience àfi táwọn boys yóò bá ti débẹ̀ àfi tí wọn bá ti débẹ̀ you know your sister is my ex-girlfriend i know her so well àfi tí wọn bá ti débẹ̀ ni wọn ní padà lọ sí díẹ̀ ọmọ adimẹ́rò sí díẹ̀ ni mo máa sọ fún ẹ náà kí ló ń sọ tí. ló ń sọ tó ń kún un ó mo rí rẹ wọn náà ló tiẹ̀ ti pa mí ebi pa èmi gan á ebi ń pa mí. ẹ pẹ̀lẹ́. o èmi kò mọ mo ṣe fẹ́ sọ tẹ́lẹ̀ ní ibi tí ń pa èmi náà but since tí mo rí ìgbà tí wà nípa ẹgbẹ́ àkókò wọ kitchen kó sáré bá a pọ̀ nǹkan pọ̀ bíi àbí sẹ̀mọ́ àbí pando. èmi dẹ̀ kọ́ bá ń gbà tó ní kó pò ń pọ̀ mo fẹ́ ní kó po bíi kọ́stáàdì. ọ̀pọ̀ pando yẹn dá sẹ́nu ló máa ní gbọ́dọ̀ mú kọ́sítàdì àkókò bóyán lákàṣe yẹn àti ẹ̀gúsí. ẹ ẹ múye hmm? bóyá kó sáré wọ kitchen wà á rí iṣu ní ibi ẹ̀gbẹ́ kábínẹ̀tì mẹ lẹ́yìn gbogbo nǹkan tó dẹ máa fi ṣe náà wà lókè sáré bá a ṣe. omi i was thinking pé ẹ máa fẹ́ sọ pé bóyá ẹ máa wọlé lọ ẹ máa dress up adé jáde ló jẹun. ó bẹ́tà ká jẹun lé náà lọ jẹun káàkiri nǹkan wọn gbogbo oúnjẹ yẹn mo bọ́yẹ prepare ìyàwó wa dẹ̀ wà nígbà ìjọ. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọkùnrin bẹ́ẹ̀ o ọwọ́ alámàlà ó máa ń ṣe tó máa ń fine ìgbẹ́ máa jẹ́ ẹ máa enjoy ara yín èmi wà òkè ẹ̀yìn nílò jẹ àmàlà ṣe gbọ́. Hmm? no as in nǹkan tó ń sọ ni pé sórí eh, àwọn tó ń dáná. baby baby you know i am very tired studio mo wà látàárọ̀ mo ń ṣiṣẹ́ ni ẹ́ eh? jọ jẹ́ kí n concentrate lórí game yìí okay ẹ bọ̀ nǹkan tó máa fi. ọgọ oh! o oh ti jẹ́ kó mọ mi ṣó ti rí nsìn wọ́n jẹ́ kí n lọ máa play game mi nílé ó dà pé mi ì jókòó sí bíbá ẹ jáde ẹ wọ́n kò lè ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. mo rí o ti. o dẹ̀ sọ pé kí n panu dé. Ah, ìwọ màá ló ẹ o. sori ara àwọn nǹkan tí mo máa ń explain fún ẹni yẹn tí ò ń yí ẹ e, bá mi rò ó jọ ṣé ilé ìlú fẹ́ gbé lọ meet àwọn parents jọ kí mo ṣe bẹ́ẹ̀ kọ́ ni pé kó sáré bá àwọn wọ kí kó bọ́ ẹlòmíì kó máa bẹ́ẹ̀ lè rí pé kí ni kó nǹkan kọ́ ṣe. Ah, wọn ní bínú ọmọ àgbà ẹ bọ́ ṣe rí ẹ ni. wọn lè gbà mí ìgbàkúgbà nìyẹn jọ nítorí ọlọ́run yẹn gbọ́dọ̀ mú ọmọ rí ọmọ gidi tí yàrá tó máa rí yàrá tó máa kọ́kọ́ kúnlẹ̀ sórí ah, nǹkan tẹ̀lé jẹ́ lórí náà láti sè. jọ kó wá kí mi lé kí n fẹ́ lè e sílé kó wá kí mi lé kí n má lè roúnjẹ gbé fún ẹ nǹkan tó wà bẹ́ẹ̀ ń sìn ni pé bóyá kò rò ó bí mo ṣe ń rò kó jẹ́ kọ́rọ̀ mi máa yí ẹ bóyá kí n má sùn sílé tí o lò kí n wá fi ṣèyàwó jẹ́jẹ́. ní pé kàṣọ́kọ̀wọ̀ ti di kóòṣì báyìí jìrúdù ò mọ́ fẹ́ gbégun àìwọlé ṣe bínú fámìlì wọn náà mo ṣe wá. òun náà ni orí píìtì kan náà ló ṣe wá ọmọ tí nǹkan náà ni ìbúra ìlú àti jùrùdù. mo bẹ̀rù ẹ o. Ah, ọmọ yẹn kò ti láìkì mi náà tẹ́lẹ̀ so ma easy ma kàn jó torí ọlọ́run kí ni mo kàn rà báyìí náà. Eh, o sọpọ́tì mi rí wàá rí wàá rí ibi tí mo ti fẹ́ ṣoríire báyìí kó dẹ̀ ẹ̀kún mi kájọ ṣe oríire yẹn papọ̀ irọ́ ni. ṣé mo lè bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ ẹ̀. kí ni. mọ̀ mi sí ẹ̀ ń gọ́. ọ̀hún wọ́n yìí wà onídàájẹ́ wọn. bóyá àwọn ọmọ mi sori láti ẹni ẹ lọ mi tó fọ̀rọ̀ mi lù ẹ mọ́. philosophy àti cd bàbá mi lèrè olóhùn tó jẹ nítorí láàyè bí. Ah, there is something I've been wanting to tell you. what is it? ọ̀rọ̀ mi tí olú ni o ló ṣèrètí. nǹkan kan ò ṣe bọ ọ̀rẹ́ ò yé mi lẹ́nu jọ́ mẹ́ta yìí mo kàn notice pé anybody tó bá ti like mi báyìí wọ́n máa like ìrètí ni anybody tí mi bá ti like wà kó máa kó rí i pé wọ́n kàn máa grow interest kan nínú ìrètí ní ìmọ̀ bóyá ń ṣẹlẹ̀. mo kí ló tó ń sọ̀rọ̀ báyìí báwo ló ṣe máa ronú nǹkan báyìí sí ọmọ ìyá ẹ sí àbúrò ẹ ah, kó dáná o. báwo ló ṣe fẹ́ kí n ṣe ronú bá tó yẹ pé wọ́n máa ń láìkẹ́ wo Tòkunbọ̀ ó sì ń gan mi ń wò ó dà pé nǹkan kan sì ń wà láàrin wọn àti Tòkunbọ̀. má conclude bẹ́ẹ̀ tó bá mọ̀ wípé o ò ṣú ọ̀bọ̀yá ohun nǹkan kan wà láàrin wọn kí ló tó ṣe pàbúrò ẹ kó o bẹ. ẹ eh! kí n bí retí ṣé o ti gbọ́ pé èyí máa ń búlì mi ni. Eh! Eh! kí n lọ bí kò lọ nà mí rárá o. ìwọ́gun ò tiẹ̀ ò tiẹ̀ ò mọ bó ṣe ń ṣe àgbàlagbà rárá hmm. àbúrò ẹ̀ máa ń búlé o lójú tì wọ́n at hmm. least wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ní nà án ó lè máa conclude bá ọmọ rẹ tí mò ń yẹn kò ń ṣe ọmọ tó lè máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn má máa conclude bẹ́ẹ̀ yẹn. wo dùn mí nínú mo mọ nǹkan tí mo ń sọ mo mọ nǹkan tí mo rí ah ìrètí ń jọ bẹ́ẹ̀ ẹ̀rù dẹ̀ ń bá mi kó má tún lọ máa fẹ́ Tòkunbọ̀. fẹ́ Tòkunbọ̀ make sure kó béèrè lọ́wọ́ ẹ̀ eh. gbàgbé ẹ̀ tó bá dẹ̀ lè béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ló mọ̀ o ò lè understand o ò lè understand o ò lè understand anyway jẹ́ kí n máa lọ ṣé wàá wá drop mi báyìí. ta ló máa drop ẹ o ní app lórí fóònù ẹ kò kò fẹsẹ̀ transaction. dumi nínú gbogbo àti máa wẹ̀wẹ̀ lónìí máa drop mi sílé náà. mo change mind mi tó rò parọ́ ọmọ ọmọ ọmọ kékeré yẹn ṣe ní app lórí fóònù ẹ kò. bá mi pe taxi orí fóònù lọ́wọ́ mi ṣé o sọ fún mi pé máa bẹ̀ pé tẹ̀sí kí n mú fóònù jáde. ó ta kókó. tumi nínú ọjà ju abiyamọ lè ní ẹ ọwọ́ ọmọ abímọ. ó ṣe ni lójú fìrí. ṣé bí kò yẹ kí. mi ò tiẹ̀ ní understand. Why is this happening to me? Ilé tó fi jẹ́ pé gbogbo ọkùnrin tó bá ti wù mí lọ́mọ máa lọ́mọ bá rè tí ọ gbogbo ọkùnrin tó bá ti sọ pé àwọn onífẹ̀ẹ́ mi wọ́n á tún máa padà lọ bá burú mi why why àbí ṣé mi ò dá ni abẹ́nu mi rùn ni mo rùn ní bó ti ó dán mo rùn ní máa tó dán àbí ṣé mi ò dá ni to <coughs> understand tí o bá ń ṣe pé àbúrò ẹ ti sọ fún àwọn bọ́ọ̀sì pé ọ̀chùs kan nù òun àbí ìwọ. Come on, use your head. I'm coming from experience. <laughs> Cemal'le Yâre gel Yâre gel Yâre gel Yâre Ìtàn ayé mi Ọba ọ̀run ló yé Ọ̀rọ̀ ayé mi kò sẹ́ni tó mọ̀ Àní ìtàn ayé mi ọlọ́run ló yé. ọ̀rọ̀ ayé mi lẹ́gẹ́lẹ́gẹ́ kò sẹ́ni tó mọ̀ lẹ́gẹ́lẹ́gẹ́ sáré wẹ̀ pápápá mi ò mọbi tí mo ti rí ẹ wá kò máa ṣe bí ọkùnrin ṣáá. ẹ ọkọ yín ni mo jọ. two minutes ó ti wẹ̀ tán. anyway àwa ti ń lọ make sure ń pò tilẹ̀kùn tó bá ti ń jáde ó yá mo rí i lọ. all right bye bye. safi bọ̀dánú olóhùn tó jẹ́ o philosophy cd bàbá Um, I think we have been able to gather some information now. Yeah, sure. But it's not over yet. When we get to the office, remind me. We need to get in touch with the forensic pathologist. They need to come here and do their job, yeah. and it must be immediately. That's before the mortuary people come to pick. Noted. Uh, Noted. Okay, uh, you, Pick that phone for me, please. Wow! Wow! ní ìkọlé. Wá o, wá o. ní ọjọ́ tí ìrètí olóko kí ni àwọn nǹkan tẹ̀yìn rí àwọn observation tẹ ní àti nǹkan tẹ rí tẹ tó tó tó jẹ́ ohun àjòjì àbí tí ò tí ò common tó strange àwọn kan tí ẹ rí lọ́jọ́ yẹn. èmi bẹ́ẹ̀ tiẹ̀ ṣe ń wò mí ọlọ́run dá mi pé ó dá mi dáadáa kò fi oorun kún fún mi èmi ìsùn mi ìsùn rárá àti rárá ni èmi àti pẹ́pẹ́yẹ àti kerosene generation kan náà la wà àìfojúba ọrùn bẹ́yàn sí pọ́ọ̀tù lẹ́gbẹ̀ẹ́ mi àbí wọ́n sí ilẹ̀kùn pa mo ti dìde mo ti bẹ́ẹ̀ mi ìsùn rárá ṣé wàá rí third ball mi òun ni mo ń yọkẹ́lẹ́ yọmọ yọkẹ́lẹ́ yọmọ yọkẹ́lẹ́ kò wá sí bó ṣe lè yọkẹ́lẹ́kẹ́lẹ́ tó mo máa ń ka mú ni ọkọ mi àjàdí ló sì fi jọ kò yé yẹn get ṣe wá rí kọ́lọ́ọ̀dù kọ́lọ́ọ̀dù kọ́ bọ̀ ọkọ mi ṣe wá rí first born wa. Ah! ẹ ẹ ṣe gan ṣe rí story tẹ́ ẹ sọ yẹn very interesting ó wù mí kí gbọ́ but ṣe rí question tí mo béèrè yẹn ìyẹn gangan ni kẹ́ bá mi dáhùn kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ àti ọjọ́ tó kú yẹn bóyá ó lé ọ̀kan tó wọlé tó look strange tó yẹ pé ẹ̀dá mọ̀ tó wọ compound yín àbí ó láwọn nǹkan tí ò lọ déédéé bóyá èrò pọ̀ yàtọ̀ àmọ́ kí làwọn nǹkan tí ẹ rí lọ́jọ́ yẹn. ẹ ṣe ṣe rí àwọn nǹkan tí mo rí torí bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi mo wà very intelligent gan mo máa ń cognizance mo máa ń you know so ṣàwáríjọ́ tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ èmi wà ní guest toilet wa níbi tí mo ti ń lọ rè fọ water closet ṣàwárí yàrá guest room tí ó ní guest toilet yẹn ní ìsinmi ni mo ń sùn ẹ̀gbọ́n àwọn ọkùnrin bàjẹ́ wọ́n bàjẹ́ torí wọn ọmọ ọmọ ọdọ wọn ọmọ ohun tó dọ̀tí àbúrò mi dọ̀tí ní ìsinmi ó dọ̀tí gan tẹ ó dọ̀tí dé pé yàrá rẹ̀ mọ́ ń dọ̀tí ni àwọ̀tẹ́lẹ̀ rẹ̀. ẹ ṣe wá. lẹ́gẹ̀ lẹ́gẹ̀ lẹ́gẹ̀ lẹ́gẹ̀ lẹ́gẹ̀ lẹ́gẹ̀ lẹ́gẹ̀ lẹ́gẹ̀ lọ́sẹ̀ ń sunkún nìyẹn ó ti bẹ̀ wọ́n títí títí tí wọ́n gbọ́ gbà tó sún mi ní kí wá pè yín ó ti sún mi o. ẹ mo ríre má fẹ̀kún ṣe ra ilé ṣe ó bá sunkún látàárọ̀ dalẹ́ she can't come back mo mọ̀ pé love sister but you can't keep on crying like this sorry. I know you love ah, me, sister, but you can't ah. go on like this. Eh? I won't my sister back. Ẹ kò lè dá padà, ẹ mọ iye. I want my sister I know you love your sister, but you can't go on like this. Ìwọ náà mọ̀, kò lè fẹ́ ọ̀fẹ́. Má fẹ́ kó ṣe nǹkan mí sára ẹ̀. Jọ ń torí stop this. It's okay, it's okay. It's okay. It's <laughs> okay.

pẹ̀lú àwọn ọmọ as well as the siblings and you know <laughs> eléyìí máa jẹ́ serious issue fún wa láti lè detect bóyá mọ́mí ẹ̀ tàbí ẹ̀gbọ́n ẹ̀ ló pa. touch DNA testing really help rárá torí pé the same two suspects mọ́mí àti ẹ̀gbọ́n ẹ̀ ti fọwọ́ kàn wọ́n lè ti fọwọ́ kàn kó tó jáde kúrò ní láàárọ̀ ọjọ́ náà this could be terrorized as killing by both àwọn tún lè fọwọ́ kan bóyá níbi tí <laughs> wọ́n ti ọ̀gẹ̀ kó tó jáde kúrò ńlé and so we move to the doorknob níbi tí a ti rí oríṣiríṣi fingerprint ṣùgbọ́n àbá ti landlady wa lẹ́jọ́ àmọ́ àbá ti tù mí nínú àti other two suspects níbẹ̀ bóyá kó tó kúrò ní lọ́jọ́ náà. Okay, the question now is báwo ni fingerprint tùmí nínú àti àwọn ọ̀rẹ́ bó ṣe dénú lé yẹn. nígbà tí wọ́n fẹ́ wọlé tàbí nígbà tí wọ́n fẹ́ jáde kó tó pe àwa. Hmm. Ah, that means we are. We're at a dead end. rárá o skin cells àti colour tone ẹni tí victim bá jà kó tó kú ó reveal pé elder sister ẹ ni and she's our prime suspect she is our prime suspect. I didn't do it. I didn't do it. Listen, woman. Miss Shaw, the question is not whether you did it or not. Because we are absolutely sure, we are aware that you did it. I did what? What? Hey, listen woman, you can pretend for eternity, but it does not change the fact that you did it. It wasn't me! Hmm. Then ó said sí ó fún àwọn èèyàn lówó kan bẹ́ẹ̀ ṣe nìyẹn. bá mi ṣe kí ni kí lẹ ni mo ṣe. kan bẹ́ẹ̀ pàbúrò ẹ̀ of course. èmi kọ́ èmi kọ́ èmi kọ́ ni pàbúrò mi. àbítọ́ mi wà. kó lè jẹ́ tán mi wà tọ́mí wà ní tọ́mí wà ní. tọ́mí wà ní tọ́mí wà ló máa jẹ́ tọ́mí wà ní tọ́mí wà ní torí tọ́mí wà nìkan ló máa sọ fún mi pé kí n wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀. kí ló dé tí o fi máa ń bẹ sọ bẹ́ẹ̀ jẹ́ pé ìrètí olúwa ó máa ń fẹ́ gbogbo ọkùnrin tó bá ti make advances sí mi. tó túmọ̀ sí wípé ó máa ń fẹ́ wọn lẹ́yìn ẹ̀. kí ló wà láàrin ìwà àti tọ̀míwá. kò sí kò sí nǹkan kan but ó láìkiri tí olúwa gan-an ex-girlfriend ẹ̀ ni. Mm. so ex ẹ̀ ni how long ago ni wọ́n ti fẹ́ra wọn mọ́. ó ti pẹ́ díẹ̀ bíi oṣù mẹ́jọ sẹ́yìn. ok um, ǹjẹ́ ìrètí olú àbí tọ́mi wá ever sọ fún ẹ nǹkan tó fàjà láàrin wọn. ìrètí olúwa ká. Ka obìnrin mọ́ stúdíò Tọ̀míwá. Tọ̀míwá dẹ̀ bẹ ìrètí olúwa títí títí bó ti retí ò gbọ́. So um, what was Tomiwa's reaction nígbà tó gbọ́ pé ìrètí olúwa máa fi àwọn boyfriend rẹ̀? Ó bínú gidi gan-an. Bínú gan-an. ìrọ̀ sí ikú tẹ́ pàápàá oníbàpọ̀ lórí ẹ̀ níbẹ̀. lóye lóye lóye lóye là ń lùlọ àgídìgbò ẹni tó bá yẹ. ẹ jọ máa Mrs. Odùsànmí lábẹ́rẹ́. Mrs. Odùsànmí èmi ni mò ń jẹ́bẹ̀jọ ṣé kò sí àti pé láti bọ̀. detective Olakunbi Olaniyi lórúkọ I'm detective Olashile Olalire, from the state CID. Ṣé a lè rí ọkọ yín? Ọkọ mi. Bẹ́ẹ̀ni ma. Láti ìgbà wo lọkọ yín ti wà lọ síbítà? Ah, láti bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí náà ni. Ọ̀sẹ̀ mẹ́ta? Yeah. But èèyàn kan sọ wípé òun rí ọkọ yín ní last week. Ọkọ ti tèmi. Yes. Olúwatọ́míwà tèmi kọ́lé ní ẹ̀rí. madam ṣé mọ̀ pé kò yẹ kéèyàn máa gbẹ̀rí àwọn ọkùnrin wa yìí jẹ́ tó báyìí torí ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà máa ń parọ́ ibi tí wọ́n ti ń bọ̀ àti ibi tí wọ́n ń lọ èmi náà kúkú lọ́kọ́ ńlé mo mọ wọ́n ṣe máa ń ṣe so ẹ lè sọ pé bóyá ẹni yẹn ò rí wọn àbò rí wọn lóòótọ́. ẹ wọ àǹtí mo mọ nǹkan tí mò ń sọ ó dẹ̀ dá mi lójú ṣe mi ò jiyàn wípé àwọn ọkùnrin òkè máa ń parọ́ ọ̀ bọ́ àtìgbà tẹ́ ẹ̀ sọ yẹn lọ́kọ mi ti wà ní kómà as a matter of fact ọ̀dọ̀ ẹ̀ ni mo múra láti máa lọ́ngbà tí mo gbọ́ pé ẹ̀ náà kìíní ṣe ti understand so nǹkan tí mò ń sọ dá mi lójú i am one hundred percent sure wípé tọ̀míwá mi kọ́lẹ̀ ni yẹn rí in fact daily routine mi nìyẹn látìgbà tó ti ní accident. àkọ́gbọ́n èèyàn eh, lè eh. wá ọ́. Sídí bàbá mi lèrè olóhùn tó jẹ́ nítorí ilé ìlú kankan ni òun tó kọjú sí mi ẹ̀yìn lọ́kọ̀ sẹ́lẹ̀ mìíràn àmọ́ àdìtúlẹ̀. Okay, there's a bit of confusion in the air. Doctor to confirm wípé for the past three weeks onitomiwa ti wà in coma now the confusion is Tani ni mo ríre gbà ń last week could she be lying. ó possible kó máa parọ́ movement Eh gestures there. Our lines are saying otherwise. Hmm. She could be a pathological liar. On a clean slate? Who told you her slate is clean? What if she has been involved in some murder cases and she was able to cover it up? Okay. Bóyá a máa need láti lọ back padà at least kéèyàn lè bi léèrè pé bo ló ti rí tọ̀ wá ìgbà wo ló rí at least just to get the fact yeah. so we know where to pick this up from. and before I forget ìgbà wo ló marry tí mi ò mọ̀. marry how. telling the woman I interrogated last time pé marry or something some uh, goods. Uh, Olashile. But you should know that lying is inevitable in this type of job. Kò sílẹ̀ kankan èèyàn máa ní láti máa parọ́ báwo ni fẹ́ gẹ̀ẹ́tì òótọ́ látẹnu ẹ̀ tí mi bá parọ́. Hmm. What? O ṣe ọ̀rẹ́ mi. Yes, girl. Kí ni mo máa rí ti lè sọ́hùn? Kí ni mo fẹ́ sọ? Hmm. Ah, ó ga jù. Do you know Igbolu can consider? I don't even trust her a bit. Like I don't trust her at all. Ah, okay. So in the case by even my own wife, I can't trust her. كلمة من جرمعي لا قيمة I'm not here to open an old wound. Not really old, really. Mo kàn wá bí láti tan ìmọ́lẹ̀ sóhun tó wà nílẹ̀ yìí ni. Definitely, with the look of things, àwọn forensic pathologist. wa wọ́n ti tan ìmọ́lẹ̀ sóhun tó wà nílẹ̀ fún wa to some extent. Mo kàn fẹ́ kẹ́ sọ fún mi relationship tó wà láàárín Moríre àti Ìrètíolú. Forensic pathologist jẹ́ kó yé wa wípé flesh tó wà lábẹ́ èékánná ìrètí olú after their findings ó tálè pẹ̀lú ti Moriri so the question now is not whether she did it or not because we are sure she did. no no Moriri did not kill her sister kò ṣeé ṣe it is not possible listen we went out that day àjọjá gèlè. That is besides the point. My children love each other and they love each other so much. Ṣé ọmọ ni wọ́n yàbí sunwọ́n ná? Ìwọ ọmọ lásán ìkejì ajá. Can you complain this madness? I mean what, what sort of rubbish is this? Why you, why, why you such a nuisance? Why you constituting a, nuisance around the neighborhood? Kí ló ṣe é gan-an? Ṣé fẹ́ máa borúkọ ẹbí ìga ni? Bóyá kò fọwọ́ sọ́dọ̀ àwọn fámìlì bàbá ẹ̀? Àbí who does this? ìwọ lé ní ìwọ lánàá bí bí bí bí ẹkún apọmọjẹ níbo ló ti ń ṣerú ẹ ẹ èèyàn mọ̀ bí ọkùnrin náà bí obìnrin náà kò tiẹ̀ yé wa. kí ni mọ́mì take your time o mo ti sọ fún ẹ gidigidi gan tó àwọn kò fẹ́ kọjú gbogbo wọn bí ṣe lọ sọ́dọ̀ àwọn fámìlì bàbá ẹ. mi ẹ̀ dẹ̀ fi lè kí ló dé kí ló ṣe tó tó báyìí náà ẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ sí ẹ̀ ń sọ̀rọ̀ sí látẹ̀kùn. she hasn't she hasn't cried ẹ̀yin méjèèjì bára yín sọ̀rọ̀ ẹ má pa mí èmi ò pa yá tèmi mi ò pa bàbá mi ẹ má pa mí do not kill me do you know how much I, I do taking care of you? what is this what is this what is this kí ló ṣe kí ló ṣe continue kí ló ṣe gan. ẹ̀dẹ̀ sọ̀rọ̀ sọmọ ọlọ́mọ látẹ̀kàn ẹ̀ bóyá ń sunkún. ìwọ̀n kí wọ́n máa sọ pé kébì kan ní nuisance. oníṣẹ́ ọkùnrin ni mi ṣe jẹ́ àjọ ẹni ìjẹta ṣé wọ́n rí mi kóbìnrin ni. máa dẹ̀wọ̀n lóhùn máa dẹ̀wọ̀n ìwọ náà dẹ̀ jókòó síbẹ̀ wọ́n sọ̀rọ̀ sí látẹ̀kùn òde lè dìde kó kúrò. ó yẹ òtítọ́. tó bá jẹ́ pé èmi náà ni kókó ṣẹlẹ̀ tó bá pè mí náà ni mo rí rẹ̀ ní béèrè question kó tó bẹ̀rẹ̀ sí support àbúrò ìrètí olú. mo rí rẹ̀ ò pa ìrètí olú it is never done never never never <laughs> leave my daughter alone. I'm going through too much pain now for me to have my daughter there. It's not fair. It's not fair. She didn't kill her sister. She didn't kill her sister. <laughs> one of the uh, investigation oh, officers tí wọ́n appoint láti uh, the police headquarter nípa uh, incident tó ṣẹlẹ̀ ní last time sí um, Ìwétíolú um, wọ́n ní pé ẹ̀yin ni ẹ pe àwọn ọlọ́pàá nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ ìjọba ò ló ṣe jẹ́. èmi àti ọ̀rẹ́ wa kẹta la fẹ́ lọ bá mọ́rẹ́rẹ́ gbà nílé torí àná. kí nìdí tí ẹ fi wá sí ilé ìwé tí lọ́jọ́ yẹn. a wá rí ìrètí olúwa fún àwọn ọ̀rọ̀ kan rìn ọ̀rọ̀ wo nìyẹn. personal issues ni láàrin òun àti ẹ̀gbọ́n ẹ̀ ẹ má bínú mi ò ní lè sọ fún yín. listen woman at this point there is nothing like personal issue absolutely nothing. Um, kí lẹ rí lè mọ̀ nípa uh, ikú yẹn because. Um, bí mo ṣe ń gbọ́ ó dà pé ṣé kò ṣe pé ẹ̀gbọ́n ẹ̀ ló pa. contrary sí nǹkan tẹ́ bèrè mo ò fíò pé Mórègbà lè pa àbúrò ẹ̀ rárá ó nífẹ̀ẹ́ àbúrò ẹ̀ gan mo dẹ̀ rí reason tó fi fẹ́ pa àbúrò ẹ̀ so nǹkan tí mo tún wá ń rò tó tún lè jẹ́ misunderstanding tí mo fíò pé ó wà láàárín wọn not like i'm sure tí mo fíò ni pé Mórègbà pè mí ìjọkàn wípé ìrètí ó ń fẹ́ àwọn boyfriend ẹ̀ that is the only thing tí mo mọ̀ kó lè jẹ́ kí wọ́n ní misunderstanding wọn kì í bára wọn jà wọ́n kàn máa ń jàjà fẹ́ lásán lásán náà. so kó tó lè yọra ẹ kó as a prime suspect wàá sọ ọ̀rọ̀ yẹn fún mi. báwo ni mo ṣe máa jẹ́ suspect ṣebí èmi ni mo pè yín ah, ah, ṣe ti rí nǹkan táwọn èèyàn ṣe kí n pè ẹ̀yin ọlọ́pàá lélẹ́yìí o mi ò lè jẹ́ suspect now. lóòótọ́ ìyá ìwọ ló pè wá lóòótọ́ but you can still trust us kò ṣe pé mo fẹ́ arrest or anything so irú case by anybody is a suspect even the mother anybody jọ o ní láti sọ ọ̀rọ̀ yẹn fún mi. no. no okay it's okay it's okay I, I, you can always trust us please don't have that impression you can always. àní ìdẹ̀rù pé mo rí ìgbà lè pa àbúrò ẹ̀ rà because ó like àbúrò ẹ̀ gan. Um, ẹ sọ pé information time fún mi right yes now because ó ti sọ fún mi rí nípa nǹkan tí ó fẹ́ ò nípa ìrètí olú àtàwọn boyfriend ẹ̀ so nǹkan tí mo mọ̀ nìyẹn mi dẹ̀ mọ̀ mi rò mi rò rárá pé eh, mo rìn ìgbà lè pàbó rárá. ok ah, kò sí problem ah, ẹ ṣe má bínú pé mo take time. no it's fine anytime tẹ bá need anything. all right yes sir ẹ ṣe sir. Tokumbulu Porok lórúkọ and I'm a system analyst. Yeah, I know. I know you are a system analyst and I know you were trained abroad. United States of America to be precise. Mm, okay. You came back two years ago and you set up your own business. And with the support of your father, you were able to reach where you are right now. But that aside, my question is, where were you on the 16th of February I, I was in my house. Let me know. Let me know. I'm not sure. You were in your house? Very sure. But someone saw you on that 16th of February in Iretiolu's house around 4 p.m. Myself, Amy. <laughs> mi shock yẹn any rí that because ilé mi ni mo yeah mo mo mo rántí dáadáa ilé mi ni I was even sick to mi lè jáde fact that person is mistaken ekunṣe mi mi me. lórí ṣé mọ̀ pé ìrètí olú ti kú ṣá. yes mo gbọ́ ẹ ṣé wọ́n lè mi pa ni what does that have to do with me. no no no no no àwọn ah, ṣe máa lo pa ah, ah, àbá nobody will say such a thing ọgbọ́n mo kàn fẹ́ mọ̀ ni what was the relationship between you both nígbà tó wà láyé. Uh, well I ask her out Could I gbà fún mi. àwẹ̀ ṣé ṣé wàá kì í èwo ni gbé ìfọwọ́sàn mi iṣẹ́ bí èyí gbé gbogbo mi rí wọ́n máa bí ẹyà ọjọ́ mi pẹ̀lú màá mọ̀ màá ṣe. wọ́n á ti bí ẹyà ìwọ́ tíra ẹ̀ lọ́jọ́ mi eré ló máa kù. Should we go release anything? Oh, oh, oh, oh, oh, oh. Let's go. I think a guy of your standard tó ní pedigree tó ní antecedents tó ní ego to protect definitely sometimes tó bá toast obìnrin tóbìnrin ò bá gbà fún you know ó kàn lè fẹ́ punish ẹ̀ díẹ̀ díẹ̀ you get kó kàn kó kàn gbáǹdì but you know sometimes gbígbáǹdì yẹn ó lè ó lè go beyond expectation. excuse me what are you insinuating because me, me feel pé mo understand the tẹ́ ń sọ. So. What I'm trying to say is, what do you know about Iretiolu's death? mi mi mi understand gbogbo nǹkan tẹ́ ẹ sọ ṣé gbogbo obìnrin tí máa toast ló ń kú ni àbí wọ́n ti ní tí wọ́n bá ti toast obìnrin obìnrin yẹn máa kú I just said it èmi kọ́ ni mo pa. Jiberich I'm not here to to brandy words with you just answer my question what do you know about her death. Sorry, are you trying to push it to me or are you accusing me pé mi ni mo pa. Because I can't fathom what you're saying. I'm accusing you of lying to me right now, and you are still lying. That you were there on the 16th of February, and now you are here. Because I wasn't there! You was... do not do Excuse that to me, young man. Lee, I've got no chill pill. So when I'm asking you a question, I expect you to answer me. I'm not even ready to answer anything again. I think I need to call my lawyer. Oh, no, no, no, no, no. I was just playing with you. I didn't mean to. No, you kò lè tó yẹn kò lè tó yẹn uh, the thing is I appreciate you honestly and I'm not saying you did that mo kàn mo kàn fẹ́ relate ni but the way you were doing going about it got me angry I'm so sorry about that bro uh, Mr. Tokumbo, if you really claim you love our family this much as you have said please If there's anything you can do to help us to unravel this mystery, please, am I still glad to see? And definitely, if I need your help, can I still come knocking? I'll talk to my lawyer. I can see you're still angry. Okay, do have a lovely day. You know, when I was young, I mean very young, I I love my brother so much. We used to do things together. We would play, play football together, watch matches together. But sometimes he would do some things and I would get so angry. Even till now, that I'll feel like killing him. There was a day I pinned his neck down. I almost killed him until my parents came to intervene. I can feel your pain. She could have told. I, I am sorry. Why are you sorry? Sorry that you killed your sister? Or that you've been lying to us that you did not? not kill my sister. I did not kill her. Ask Tomiwa. Tomiwa has been in coma for the past four weeks. Irọ́ ni! Irọ́ ni! Irọ́ ni bíi ti báwo? Tomiwa wà pẹ̀lú mi last week. In fact, he left a note with me. Why are you still lying? Kò possible. Tomiwa ò lè kọ note ó wà the hospital bed I was there mo rí. no Tomi what came I saw him I saw him he wrote a note he gave me yes yes I saw me. but Tomi wan was with me last week. okay okay okay okay Miss Esha. do you smoke? I'm just trying to be nice to you. I want you to feel comfortable. Do you drink? Okay, what would you like to have? I don't want anything. I just want to go home. Okay. You go. Okay. Yes, found it. You found it, right? Ah. She received memo tí wọ́n send from headquarters. òun náà ni mò ń kà báyìí. Ah, man this memo came at the wrong time. ok báwo ló ṣe máa ṣe movement wa lọ́la. <sighs> wọn kò sí nǹkan tá a fẹ́ ṣe o the only thing is bóyá àwọn ọmọ máa lọ sọ́dọ̀ ọmọ rere gbà èmi á sáré resume sí headquarter as early as I can tomorrow morning tí bá ti wá ṣetán tó bá jẹ́ pé mò ń kọ́kọ́ ṣetán màá wá bá ẹ níbẹ̀ àmọ́ tó bá jẹ́ wọ̀ lò ṣe tán before me just come straight to the office at least you feed me back now right. I don't know how effective this is gonna be doing it alone knowing fully whether you're my chill pill you know when I'm going too high you bring me down. Eh, so ṣé tí bàṣẹ́mbẹ̀ ṣe máa ń suspect ni. Oh, forget that one, Joe. Okay, now, she èmi kí n drive all through tomorrow. Ah, ah, Ọláṣílé, ó ṣe ní tìjú Dubai. Eh? open your lane everything àfi kókó obìnrin nìkan ló mọ̀ èmi àti ẹ̀ jọ máa lọ fún duty èmi obìnrin ni mo máa wà ẹ́ wàá sùn síbẹ̀ nínú mọ́tò yíyá kò lanu sílẹ̀ kí ọlọ́run má tẹ ṣíṣe bọ̀ lẹ́nu lọ́jọ́ kan lẹ́yìn lazy boy. ó gbàgbé you know you my love and this girl you get what i'm saying make sure you come on time and don't tell me you can't make it again you don't have time for so that. ṣé tó wà rí mi ẹ̀ sìn ní ṣiṣẹ́. you know you my love and the job. excuse me. i still love you. Thank you for saying it, man. Not boy. She was tí Are we seriously doing this? We've been here for the past 10 minutes. Oh, let me search. Ṣé bí dá mi lójú wípé ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ <laughs> This is getting more interesting because ẹni tí wọ́n sọ wípé ó kọ́ kínní has been in coma for the past three to four weeks. How is that possible? Well, um, àmọ́ kan tẹ́mi mọ̀ ni pé ẹnìyàn parọ́ fún yín ni àbí kó yẹ pé ó ń pretend wípé ó wà ní kọ́mọ. ṣe ní any suspect. yes suspect yẹn náà ló lead wá sí ẹni tí wọ́n sọ pé ó kọ́ nóòtì yẹn. ẹni tẹ́ ń sọ̀rọ̀ yìí ṣe àlẹ́ rí nǹkan tó ti kọ sílẹ̀ i mean handwriting ẹ̀ nǹkan tó kọ sílẹ̀ mo ní ìdẹ̀rẹ̀. Mm, yes, because who cost statements. I'll just contact the desk people to get a statement from them. gẹ́gẹ́ bí ink dating analysis expert tí ó kọ iṣẹ́ tí ó dẹ̀ mọ iṣẹ́ ìdí ojú àmì ìwádìí fi yọ wípé ẹni ẹyọ kan ṣoṣo ní ọkọ̀ ìwé méjèèjì. with due respect to your office, how accurate is this? Very, very. Ó oorun ni lójú ó ṣe ni lójú fi rí. nǹkan tí kò yé mi ni wípé báwo ni mo rere ṣe máa kọ note tó máa wá tọ́jú ẹ̀ tó máa sọ fún wa pé tòmíwá ló kọ ó fún ara ẹ̀ ló tún fi hàn wá ló mú wa lọ síbẹ̀ tó dẹ̀ mọ̀ pé investigations ṣì ń go on. Is it to implicate ourselves further or something? Well, she might be pretending. Pretend. Pretend láti fi implicate ara ẹ̀ sí i. Àbí kí ni reason fún gbogbo nǹkan tó ń ṣe Well, criminal's mind. Ó lè máa plot something new from another angle. Angle èmi ò bá suggest ká lo forensic um, psychologist. why. something seems quite strange. ọmọbìnrin ò wá ọ̀rọ̀ rárá o. all right i have studied her i have monitored her closely. I still stand on the point. She is pretending. <laughs> ìwọ ọmọ yẹn lọ. I still feel Baker lo forensic psychologist. Nǹkan tó jẹ́ kí n wà convinced kí n tó gbọ́ analysis ink and data impact. Mo ṣe bí ẹ sọ wípé àwọn èèyàn Tomiwa mentioned he wasn't at the birthday party organized fún Murire and yet Murire insisted pé he was there. diagnosis that carry out lórí Moriwe ó jẹ́ ká mọ̀ pé DID ló ń ṣe. DID? What's that? That's um, dissociative identity disorder and it's also known as multiple personality disorder. I break it down for you. Sherry, nǹkan tí irú sickness yẹn máa ń ṣe ni wípé ó máa ń create pictures I mean, images, lorry, patients. The images I'm talking about, it could be you, it could be me, it could be him, it could be anybody. The funniest part is that our images here, they might be realistic or unrealistic. So now, these images, me, patients, Mary, to my mama, bad ones, noted. bad ones so àwọn ìwà tó ń wù yẹn ló mọ wù síta sáwà táwa máa rí fún nípàdé pé patient tá à ń sọ̀rọ̀ ẹ̀ kò mọ̀ kò mọ̀ anything nípa nǹkan tó ń ṣe tó bá ti wùwà yẹn tán nǹkan máa rí wípé ah, ọkọ̀ wípé bọ́ this is still me so àwọn images tó wà lórí ẹ̀ òun máa bẹ̀lí pé àwọn images yẹn ló ń wu ìwà yẹn whereas it's still herself. okay like for instance now there's a popular name she calls most of the time I think it's um, Tomiwa. Tomiwa. Tomiwa. Yeah. So I'm sure such person, even what tẹniyẹn lè wò ló ń wù síta. Ẹ quote me wrong o, it could be real and it could be unreal. Do you understand? And for this part, they have multiple characters up there. Characters in òun ló máa ń characterize síta káwa rí. Tó tó That means it's not her. No. But physically, she's the one doing it. It could be anybody, like I said, anybody. That's the main reason why we can't try her now. Until they try and sing. She needs to be treated well. She will be placed under psychotherapy. So, no, we must dying on that. That's that's strange. So, should I talk about me? I'm not sure to believe in continuous. she's pretending. I mean, faking it. Pretends? Pretending to the extent of trying to take her life? People do a lot of things to cover up their lies. You tell one lie. <laughs> okay, wait. Are you insinuating that she faked it? Now, why didn't she jump from the stairs before we came? she was obviously and practically waiting for us to rescue her. Shile. She was waiting for us to grab her from that place. Hmm. You saw this. Shile. Oh, so we should have waited for her to kill herself before we rescue her? Okay, fine. Whatever we discuss, I'm good. She fed to the extent of cutting her wrist. I mean, oh, her there. No. No, we've seen a lot. You, I, I shouldn't be telling you this. We've seen a lot on this job. Shile. ok. bọ múrò ìgbà kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é lọ́wọ́. jẹ́jẹ́ mi kò sùn mo wá rí tọ̀ mi mm-hmm. ó bá mi gbé lọ́pọ̀ ó wá sọ pé ká máa sá lọ. gbà mí it's time to leave, okay? Okay. Jẹ́ àti ìbálò fún àkàrà nígbà tí. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́ ṣùgbọ́n, fi ọwọ́ ọ̀tún ẹ̀yẹ fi tẹ̀ tòsí ẹ. o feel pain àbí See, sorry. main reason tó ṣe ń dùn ẹ́ gangan ni wípé o ti damage carpal bones ẹ by the time to struggle láti yọ owó ẹ nínú handcuffs ẹ yeah ṣọwárì tọmíwá kọ́ ló tu ẹ lẹ̀ o no because tọmíwá tá à ń sọ̀rọ̀ ń he had been in coma for the past four months doctor but Tomiwa ṣì wá sọ́dọ̀ mi last week in fact ó fi note sílẹ̀ fún mi. <laughs> mo rire ìwọ fúnra lára ẹ ló kọ note yẹn yes in fact àwọn intaking analyst wọ́n confam fáwọn ọlọ́pàá wípé writing ẹ ló wà mẹ́. handwriting mi. yes okay nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ṣorí Tomiwa àti Dùnmí nínú they are real yes they are real So worry rí Tomiwa tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ I mean the real Tomiwa hmm? òun kọ́ ló ń gbèrò burúkú sí ọlọ́kọ̀ take it off your mind òun kọ́ So worry rí dùn mí nínú òun gangan ló ń try as much as possible láti má jẹ́ kó ní àbúrò ẹ̀ sínú in fact òun ló pe àwọn ọlọ́pàá nígbà tó rí òkú àbúrò ẹ̀. mo ríre gbà mo rí. mo ríre gbà ó dà pé ní sùúrù o ti rántí tì wípé o padà lọ sílé nígbà tí àbúrò ẹ kú àbí. Hm? ẹ ó ti rántí kí ló kàn. kí ló kàn ṣùgbọ́n kan tó ti jáde lẹ́nu o kó sọmọ ọlọ́mọ lórí kó pa àbúrò ẹ o wá ń béèrè pé kí ló kàn irú ọ̀rọ̀ wo ló sọ lẹ́nu jáde yìí. wo james kankan fún ẹ nǹkan tí ìrètí tó mọ̀ jẹ òun ló pààyàn so at this point in time kò sọ̀rọ̀. ṣé ó dìgbà. gbẹ́ni ẹ sọ ó dìgbà sí kí ni fẹ́ ṣe kí ni kí ló fẹ́ ṣẹlẹ̀ wọ́n bí tó ti dé báyìí sìn wo ṣé ìwọ mọ̀ pé tádájọ́ bá dájọ́ tó bá gbé lọ sílé ẹjọ́ ìsáyédà kan pa àbí kan rán lọ sí ẹ̀wọ̀n gbére ṣé o mọ̀ pé nǹkan tó máa ṣe fún nìyẹn ni. ó ń bi mí o ta lè mí ò bí ṣé èmi yẹn gẹ́gẹ́ bí adájọ́ mm-hmm. wo ìyá yìí yìnbí nù. mo ríre gbà. rọra máa ń péjọ kó gbẹ́nu ẹ sọ̀hún. Ah, ó ń gbọ́ ẹ̀ ṣé kò You know what? I'll be right back. Ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ni For no reason tó sọ pé ó gba boyfriend wọn. Boyfriend ẹ̀ tó gbàdá. Ọmọ tó lọ tó jẹ́ pé jẹ́jẹ́ ló máa ń lọ. Kò kí kọjá ìyẹn kò kí ń dáwọn boys yẹn lóhùn. Ó wá pàbó rẹ̀ tọ́sí. Ó yá gbé gbé o gbé. Aláwòye. Tala aláwòye ta ló bá whoa, whoa. wò wò ọ̀bẹ ti gán mọ lọ́wọ́ náà. At this point in time, I don't care and I don't want to. Yeah, you. Ìyá yìí, be there, ní Ah, Belle tètè gbé o gbé gbé ibi tó ti délé ló wà yìí o ó wá dá sílẹ̀. ṣe short one. I'm a moment. Yes, no way. Check it, Bro.